الله الرحمن الرحيم اللهم لك الحمد على أن بلغتنا شهر رمضان واجعل عامه علينا من أبرك الأعوام وأيامه من أسعد الأيام وتقبل منا ما قدمناه فيه من الصيام والقيام واجعلنا فيه من المقبولين الفائزين يا رب العالمين اللهم ألف بين قلوبنا واصل ذات بيننا وادنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن وبارك لنا في أسمائنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت تواب رحيم وجعلنا شاكرين لنعمك مسنين بها عليك قابليا واتم علينا اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء وخير النجاه وخير العمل وخير الثواب وخير الحياة وخير الممات وثبتنا وثقل موازيننا واكف إيماننا وارفع درجاتنا وتقبل صلاتنا واغفر خطيئتنا نسألك درجات الأولى من الجنة اللهم إنا نجعلك فواتح الخير وخواتمه وجوامعه وأوله وظاهره وباطنه والدرجات العلى من الجنة اللهم إنا نجعلك أن ترفع ذكرنا وتضع وزرنا وتسلع أمورنا وتطهر قلوبنا وتحسن فروجنا وتنور قلوبنا وتغفر لنا ذنوبنا ونسألك الدرجات العلا في الجنة اللهم إنا نسألك أن تبارك في نفوسنا وفي أسماعنا وفي أبصارنا وفي روحنا وفي خلقنا وفي خلقنا وفي آلنا وفي محيانا وفي مماتنا وفي أعمالنا وفي حسناتنا ونسألك الدرجات الأولى من الجنة اللهم جنبنا منكرات الأخلاق والآواء والأعمال والأدواء اللهم قنعنا بما رزقتنا وبارك لنا فيه وقلف علينا كل غائبة لنا بخير برحمتك يا أرحم برحمتك يا أرحم الراحمين برحمتك يا أرحم الراحمين إنه من سليمان إنه من سليمان بسم الله إنه من سليمان Thank you. قل أتعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا والله هو السميع العليم قل يا أهل الكتاب لا تبغوا في دينكم غير الحق ولا تتبعوا آواء قوم قد ضلوا من قبل ولا تتبعوا أهواء وَضَلُّوا مِن قَبْلُ وَأَضَلُّوا كَثِيرًا وَضَلُّوا عَن سَوَاءِ السَّبِيلِ لُعِنَ الَّذِينَ كَفَرُوا مِن بَنِي إِسْرَائِيلَ عَلَى لِسَانِ دَاوُودَ وَعِيسَى ابْنِ مَرْيَمَ ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون الحمد لله Sọ́lọ́tù Máídà. Ọjọ́ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀. Ọjọ́ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀

أن يكون فيها أمر وألقوا فيها ألقوا فيها وألقوا فيها وألقوا ألقوا فيها تفاصيل وأجبال وألقوا فيها ركاب وأجبال كما تدنيا فيها لا تفاصيل Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. àrùn àyà àtọ́rẹ̀ àti lẹ́gbọ́n àti. Tún àtàkù tó kà ní tó lè láì máa ń dára lásìkò láti wọ́n bẹ̀. Ó ní àtàkù tó nà ní tó lè láì máa ń dára

إن الذين كفروا من بني إسرائيل كذلك نجزي وإن لم يستيقن ذلك بما كانوا لا يتنهون عن فإن فعلوا لبئس وعلو يا طيب الأمنان يا طيب الزهر ذلك ليس إلا إلى يوم الذي يموت به على والمعان معيد Thank you àkójọ. Ọ̀gá ti ń pẹ́ wọn àkójọ wà pé ní ìkúrúlé lábàá tó ti dé ní yára ibi ìmáàlú. Wàtí ó sáàdà ní àwọn ọmọdé Ọmọ ọlọ́rẹ̀ ìrìnàlú ní ìlú ìmáàrí ìyá tó bá ti Wàṣúgbélò láyò kọ́ láyò láàrín tó gbélé wà dáa. Thank you. وما بعد لمنون من الجسمان Thank you.

láàrin ìyá

Yeah. ṣé àná láti sí ọ̀rọ̀ lórí ìdáná bí

أي الدعاء أفضل قال تسأل الله العفو والعافية في الدنيا والآخرة lọ́jọ́ méjì nínú àdúrà ọlọ́run máa sọ ọlọ́run ọlọ́run orí kó ṣe ọlọ́run ọlọ́run. Lọ́run pè ọ́ ní ṣẹ̀ṣẹ̀ fún ní ìlú ilé làásíà sí àárín ayé ìlàjà. ثم أتاه الغد. فقال يا رسول الله أي الدعاء أفضل قال سل الله العفو والعافية في الدنيا والآخرة lọ́dọ̀ ọlọ́run tó gbogbo ọ̀làdà àṣírí láyé yìí. Ó ń ṣẹ̀lẹ̀ kọ́ láyé àti láti àná. ثم أتاه اليوم الثالثة فقال أي الدعاء أفضل فقال تسأل الله العفو والعافية في الدنيا والآخرة Thank you. فإذا أعطيت العفو والعافية في الدنيا والآخرة فقد أفلحت Thank you.

بسم الله الرحمن الرحيم اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة آمين Thank you. oṣù tó lọ ń sọ àgbẹ̀ náà náà wà. wọ́n ti pe ẹni tí a ti bẹ̀rẹ̀ oní sọ́nà àyà àyà lẹ́yìn أعوذ بالله من الشيطان الرجيم قل أتعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا والله هو السميع العليم Thank you lọ́kùnrin wípé ọ̀dọ́ ọmọdé wọn ní lóde láì síbẹ̀ tó fẹ́ máa sì lẹ́yìn ọ̀dọ́ sílẹ̀ wá bá. Olórí wọlé láyé wọn ní mo lọ́kùnrin bàbá wà lára wọn á. Wọ́n bẹ̀rẹ̀ lè fi ìgbà kẹfẹ́ Ìwọ̀n ọlọ́run ni tó lè jọ, ó sì fẹ́ẹ̀fẹ́ قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق Àwọn ará kúrò sí àjíṣà ájú ní kọjá àgbà nínú ẹ̀sìn ní ìrọ́lẹ́gbàdà àti lẹ́yìn tó ní òótọ́. ولا تتبعوا آواء قوم قد ضلوا وَأَضَلُّوا كَثِيرًا وَضَلُّوا عَنْ سَوَاءِ لعن الذين كفروا من Ìsìláìlì. Ọlọ́run ní aṣẹ́dilé àwọn aláìgbàgbọ́ ní àwọn ọmọ Ísírẹ́lì aṣẹ́dilé wọn. Àìláìlá ìgbà oúnjẹ wọn ìtàgé ìgbàlẹ́yà. Látòrí afẹ́ra ànábì dáúdà lè sọ̀rọ̀ àti ànábì ìrísà ọmọ Mẹ́ríàmà orí àwọn àwọn méjèèjì láti ṣẹ́jú lé wọn. Sẹ́rí bá bí máa bọ̀ wà kánú yàrá ìgbàlú. Lọ́wọ́ ẹjọ́ sọ kò bá ní pé wọ́n ṣẹ náà ni wọ́n ṣẹ náà wọ́n sì kọjá àlà. Kánú láyà kánú àrùn àrùn kàrí màálù. Nínú àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀, ó ní pé wọn máa kọ̀ fún àwọn èèyàn tí wọ́n ń ṣe iṣẹ́ burú wọ́n wò wọ́n ra pẹpẹ ẹ̀jẹ̀ ní ṣe. Tàbí tàbátà ló yàgò àlò. Ọlọ́run ní ṣíṣọ́ tí wọ́n ń ṣe o. Ó burú o. Jẹun àti débẹ̀. Àwọn apàdà sí ẹ̀yìn.

ani sukinale amala bi náà bisati kani mokota sati ya rabbi sidina ilima wa famal ya kasiba li mushkilati wa ya halina li khafiyati akisifile ujuba an ujuya sihilimana أكان طلع على حقيقة أصله ساهلا واقفنا عن الخطأ والضلال وهذا يوافق لكل شيء Ọlọ́run, wọn tọ́pa mọ́ ìwọ̀n lọ́gbọ́n wọ́n jẹ́ ká fi àkùránù wọ́n jẹ́ àtútù o àwọn ìwà tọ̀nà orí èèyàn gbọ́dọ̀ tú àkùránù lọ́gbọ́n orí o gbogbo tó tó rújú ń bẹ̀ lọ sípayá rẹ̀ fún wa. tó a ọlọ́run yóò sì dá wa ló gbọ́ ọlọ́run orí mọ́ńsà alàlà mọ́ńnà ọdẹ àmì náà mọ́ńnà. ẹni tó bá ti jẹ́ pé ràmánù lọ́kọ́rọ́tì ẹni tí ń jẹ́ ràmánù ní ọba àjọkẹ́ ayé òun ló ń béèrè lọ́wọ́ ẹ̀ kọ́jí àmìnà ìmọ̀ọ́nà irúfẹ́ ẹni náà ó ti ní pé oore tó ń béèrè yọ náà ní náà

Wọ́n wà sọ pé nǹkan bá kì í ṣe nàbí máa ń dá òyà sọ yàtọ̀ ìyàwó lára owó ẹni Ẹni wọ́n bá kì ọmọ sún ẹ̀wọ̀n ti wá tí kì í bá jẹ́ pé ọlọ́run sọ pé ẹ̀mí nínú agbára àwọn ni ibi ayé bá iṣẹ́ dé lónìí wọn ìbá máa yọ ẹ̀mí lára ẹnìkan wọn máa fi sára ẹ̀mí kejì. làákàrí ayé ọmọ bẹ́ẹ̀ rí ohun tí ilé bá fẹ́ dé. ìgbà kẹrẹ lọ́wọ́ ń sọ pé èèyàn tó jìnà gbóhùn ẹ̀. ní ti tó ẹni tó ń gbà sọ̀rọ̀ ó sì máa wò kedere òun wò. iṣẹ́ ọlọ́ni o kì o ọlọ́run ní ṣe ṣùgbọ́n. nígbà sọ pínpín yẹn sọ pínpín tí wọ́n débi ẹ̀mí tí wọ́n ní ẹja lọ bí àlejò kí ní jẹ́ ẹ̀mí níbo ló wà lára. Pẹ̀lú lọ́kàn ìlú mú ó lè mú òkè ìlú ní ọ̀la wọn tí wọ́n mú ẹ̀rọ ìlú. Ìlú ọ̀ṣun náà. Ìlú ọ̀ṣun náà wọ́n ti kójọ àwọn ìbéèrè tí wọ́n béèrè pọ̀ lórí ìjẹ́ kan tí wọ́n ti kójọ pé ẹ̀jẹ̀ àjọ̀dún ẹ̀ ẹ̀jẹ̀ àjọ̀dún léèrè tó wọ́n tó dé rẹ̀ jìbìrì ló ti dé. Nípa wọn ń bọ̀ nípa wọn bà rẹ̀ nípa owó ilé. Wọ́n ní owó mẹ́ta ìrònú rí. Ó wá kójọ láwùjọ. Wọ́n yẹn jẹ́ àlọ́ bí léèrè. Kí ni jẹ́ ẹ̀mí gan-an níbo lọ́wọ́ àdára?

ó ti ó ti gbọ́gbẹ́ débẹ̀ ọlọ́run òbí rẹ̀ wọ́n wọ́n ti gbọ́gbẹ́ débẹ̀ pé wọ́n fún ìbá máa ń yọ ẹ̀ lára ẹ̀ nìkan náà nìkan bàtà ògbóògbò wa ẹ̀ka àbọ̀. Ah, ọlọ́run ṣiṣẹ́ o. Ọ̀yà tí ní kìlérà ni pé ayé ó sùn. oṣù ètí ń gbédé náà nìjẹ́ rí bí i gbogbo ń dáa rí ó tún ti ń lé kò rí rí. Ọmọdé àwọn ní oṣù ọjọ́ ayé òdúró. Ibi tí a ti lọ pé àwọn ẹ̀fẹ́ àwọn wọn.

kí lọ́lọ́run sọ ń bẹ̀ ọ́. lórí náà sí ìmùkúndùn bá kí àgbà yìí da ọ̀sùn lóhùn ọjọ́ ọ̀la ti ní kọ́lé ní rúṣùlù nàkàtà ọ̀hún òwúrú sí ti kọ̀. Láàárọ̀ ẹ̀yà Fúlàní kọ̀ọ̀án. انظر كيف نبين لهم لآياتهم ونذكر حتى يعلمون.

Ọlọ́wọ́ sọ pé lẹ́yìn ọ̀dẹ́ ogun lọ́yẹ́ àgbáyé láàrọ̀ tó lóhun bọ́lẹ̀ ọ̀la ti gbé pọ́lù èdè olóṣù ló wà kúkúrú sí dé mọ́. Ọlọ́run ní ìlò sí ìrùn tí ẹ̀ta ń gbé tẹ̀sán gbé kẹ̀kẹ̀kẹ̀ yìí tẹ̀sán sọ kan ń rin ìpè lọ́lọ́run Ah, ah, ọlọ́run ní kì í ṣe báwọn òjíṣẹ́ kan la ṣe pé pé ọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ yẹn ti lọ níṣáájú ẹ̀ ọlọ́run tún wà lórí òkú oṣù bí kọ́tù àti ìyá rẹ̀ náà ṣẹ́dúnṣùn náà lọ́lọ́ ah, ọlọ́run á fún un. Láyé ẹ̀yà kò láyé ìtọ̀ á lọ́wọ́ mú àpèjúwe wa ọlọ́run ọlọ́run ò gbèrò láti láti sọ wá nù ọlọ́run ń gbèrò láti fi àmúlò ni ọlọ́run wá ní ká ẹ lè bá àmọ́ bí ẹ ti ṣe mọ́ ọlọ́run ní ká ná rí àkùlà lè sọ àánà ẹ báwọn méjèèjì ń jẹun ẹ wọlé ọlọ́run ti yọ sí ọ. Wọ́n ní àrùn mi, wòye sí bá a ṣe ń ṣàlàyé ohun àdísà mi wá fún wa. Wọ́n wá wò àmì sí báyìí. bẹ́ẹ̀ ọlọ́run ẹ̀rọ pẹ́ni tí wọ́n ń jẹun àbùkù kan pẹ́ni tí wọ́n ń jẹun yóò àjọ lọ nígbà bá lọ́dọ̀ ọlọ́run tó jẹun lọ́dọ̀ yí lọ ẹ̀yin náà sì ẹnìkan ní tọ́ka wípé kó fún àkókò lóyè òjọ́jẹ lónìí ṣé tó wáyé pẹ́lọ́ ní fúnra lọ́yọ́ máa pé ní tóun ọ̀jẹ̀ lónìí rè. ọlọ́ní àti ìyá rẹ̀ ṣùgbí kásù ọ̀nà títí báyé pé ọlọ́run kì í rán obìnrin iṣẹ́. William ó ti bá sáyé jẹ ó ti bá sáyé di ọgbẹ ajé òjíṣẹ́ yẹn lórí o. ó ní ìsìn dín kásìn àwọn ànábì ọlọ́run ni wọ́n jẹ bẹ́ẹ̀. ẹ wo ànábì Yúsúfù ìgbà tí inú àwọn méjì tọrọ àlá fún tí wọ́n gbẹ tí wọ́n wẹ̀wọ̀n pẹ̀lú ẹ̀ tó wá rán àlá pé ìwọ́n ń tẹ ọwọ́ padà sọ́dọ̀ ọba. wọ́n máa bu ọtí fún ọ báyìí báyìí báyìí wá padà ẹ̀rí pé ń ọba wa lálàá ọba ọba ìlú ọjọ́ náà ó ké sí gbogbo àwọn àwọn amọ̀nímọ̀lá rẹ̀ pé ẹ wá túmọ̀ àlá tó ń lá wọn ni àlèyé àlá ní oúnjẹ ẹni ẹni ó nímọ̀

ẹ̀kọ́ pọ̀ lórí ẹni tí Yorùsúfà wá túnbẹ̀ àlà fún wípé ọ padà tó ọba o ọba láàyè o ọmọ ọ wá fẹsẹ̀ rántí Yorùsúfà láti ọdún sọ fún mi pé. ìṣekúrí ní gàlọ bíkà níbẹ̀rẹ̀ ọ̀nà yóò tọ́wá ti dọ́dọ̀ ọba rẹ̀ rántí ìwọ wípé ọmọdékùnrin kan bẹ lọ́gbà ẹ̀wọ̀n tí wọ́n ti mọ́gbẹ́ lọ́nà àbúrò. à ń lá ọrụ ìbánu ihe dị Ọ sọ fún ọkùnrin ó sọ fún Yusuf sọ fún pé létí ìrùn tó ọba bẹ̀bẹ̀ ọba rẹ o wọ Yusuf kí ló tún lé ọdẹ bíi pé kọ́ pẹ́tẹ́ nìkan rántí rẹ ìgbà tó wà nínú ìpínlẹ̀ ta ló rántí ẹ̀ nínú ni ah, ah, ó tún wá ní kẹ́nìkan rántí ẹ̀ agbára ọlọ́run ní bàdà bísà tó ṣí dé. nínú ìlú síra wọn a pé bóyá ní ọ̀rùn ní ọjọ́ kẹlẹ́fẹ̀júwe òun náà ní yusuf àti ọ̀fun ẹ ìlú ọba ọba rẹ ọba ó sì wà ní ọba alákòjúwe ọlọ́run ti yusuf pa ọdún lọ́dún ọlọ́run yusuf a ti fẹ́ yọ tẹ́lẹ̀ pé tí táwọn ó ṣèwé tiẹ̀ náà kọ jáde ṣùgbọ́n nítorí pé oníkàdé ìrántí rẹ ọ gbàgbé òun ọlọ́ọ̀ni ẹyin àtìlẹ̀ bíṣà ti ń ṣí bí àti ọlọ́ọ̀ni àtìlẹ̀ ó sì ó sì tún máa wà ní ẹ̀wọ̀n náà délé àti ní àkọ́kọ́ ọdún ọlọ́run ló lè ọlọ́run ọjọ́ kó gbàgbé nígbà wá ọdọọdún keje tí àti. Ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́bí ẹ̀yà mi Ìgbà náà lọ wá rántí lẹ́yìn ọ̀pọ̀ ọdún lẹ́yìn ọdún keje. Ọ̀rọ̀ wọ́n gbà sọ láti àjẹ kẹ́sì ojúbọ ọba tó o, ọlọ́run kọ́ gbàgbé. lẹ́yìn tí ṣùgbọ́n nígbà tí ó wá fẹ́ pé Yusufa tí ó wá wí. Ìyá Yusufa àríwá sì ní ìwọ̀ Yusufa wo olódodo níta wá wọ́n ẹ́ pé ọlọ́run àmọ́ ọ̀rọ̀ obìnrin ń sẹ́ni àpúrí àmọ́ ó ti gba ajé ìjíṣẹ́ ìgbẹ́wọ̀n ẹ̀rọ obìnrin ń sẹ́. tọ́lá àwọn òjíṣẹ́ ọlọ́run ni wọ́n máa ń gbòòrò èsì díì náà lọ́lọ́run sì fún ìyá rẹ̀ láàrin náà ní ẹwòye sí bá a ti ń ṣàlàyé wá fún ẹ wá wo bí ibi jẹun tó yìí sí. ó kẹ́kẹ́ gbà pé ohun àmì ọlọ́run láyé lójú ayé àwọn olùkọ́ àgbà náà bá ní fẹ́ wọn o. wọ́n máa ń rán wa lọ síbàdàn láti lọ láti lọ táìpù ìwé. àwọn ọmọ náà ní fọ́tọ́sáàtì ní ìsìn nígbà tí ò tíì sí ẹni pé a ma ń ta ẹ̀ wọ́n máa ń ròlù ẹ̀ ni níbi tá a ti ní àwọn wá wá ẹni tí ó wá nílé iṣẹ́ ó wá ń kí àwa mùsùlùmí ọmọ ilé wa ń sọ fún ọjà ọdún yìí náà afẹ́jà yìí náà ẹ̀ darapọ̀ mọ́ wa ìsìláàmù lọ́nà ẹni bẹ́ẹ̀ ń bẹ́ ẹ pé kọ́nà tù ọ̀kọ̀jẹ́ nǹkan náà mo wá lo ayé ọlọ́run sọ pé àyọ́bí yìí sá tẹ́ẹ̀ ń gbé ní láńkẹ̀ tẹ́ẹ̀ ń pè lọ́mọ ọlọ́run báwọn kan ń pè lọ́lọ́run àti yá rẹ̀. ka ya ọlọ́run ní káná ya kù lárúkọ á àwọn méjèèjì ń jẹun ah! ọ̀gá ṣọ́ọ̀ṣì yẹn tó wá tó wá tó náà wá róòlù pípa ah! ó ní kọkùnrin wọn ó ní kọkùnrin bá ń sọ̀rọ̀ náà tí mo ti sọ̀rọ̀ yẹn Ọ tó ní iléeṣẹ́ kiri náà èyí tó ní kí ọjà tàn náà kiri yóò onye ọ̀rọ̀ yẹn ló wọ̀ lórí lóye pálọ̀ ń lọ sọ mo ní ọlọ́run sọ pé èèyàn méjèèjì ìyá ẹni tí ìyá ṣègbèsè ń pa táwa náà bá ronú sí aráàlú kò gbogbo yìí ẹni tí ń jẹun àlejò lọ́lọ́run ẹni tí ń sùn lóko náà ṣègbọ̀nsẹ̀ tí ọlọ́run ní ọ̀rọ̀ ṣègbọ̀nsẹ̀ ọlọ́run tún ní káyọ́ lákùlá nípa àtọ́nà àtìyá lọ́nà ń jẹun ẹ̀ wá ń tẹ̀ ọba tó fi á mọ̀nà ọlọ́run òkú ìdẹ̀kẹ́sọ ọkọjà ìwà tó rẹ̀ ní ìlú. báyà tẹ́wọ́ sọ́nà ní rọ́bà náà gáàsì ní ìlú ọ̀dà gáàsì ní ìlú ọ̀dà Ìwàdúrà bàbá àwọn wọlé. ń bọ̀ wọn ò sú o. tó ṣèdí káàkiri kan ni wọn àlejò gbèrè gbogbo tó bá kan tó wá aṣọ wa yóò tún wá ní àkọ́kọ́ iṣẹ́ àkọ́kọ́ náà ni pé yóò wọ̀rọ̀ ní ẹ̀wọ̀n síbíkù gba àwọn àlejò ọlọ́run nígbèdè rẹ̀ yóò sì bó ẹ̀wọ̀n rọ́pò lọ́rùn wọn ọlọ́run ìjọ ọlọ́run sọ ti ń purọ́ o wọ́n ń o ó yẹ tí ó tún fún wọn ní wọ́n ń lè fàyà balẹ̀. Ah.

ó di méjì tá a mú onye yìí nwa. ni wọn ẹlẹ́ẹ̀kejì ni pé wọn yìí ṣèjàmbá wọn ní fàyàbalẹ̀ ó yẹ kẹta ohun pé ọmọ jíṣẹ́ ọlọ́run ní gbogbo nílé ọ̀ lànà ọ̀rẹ́ mi sọ wọ́n sọ ọlọ́run ti gbàgbọ́ ọlọ́run bẹ̀ pẹ̀lú àwọn wọ́n ti ṣe parí ẹ̀wù kẹrin ni pé àlùfàtà náà àníbi ọlọ́run á máa dán o ọlọ́run á máa bọ́ kò lọ́rùn wa.

ẹ̀wù mẹ́rin. Láti lára náírà wá ní ilé àyà ẹ máa ní kò káfí jẹ́rìí. Ó ní ní ń jẹ́ tafsírù náà náà. Kùránù a ti mú oyè mẹ́rẹ̀ ní tí ó wà fáwọn àlejò ọlọ́run àwọn àlejò ọlọ́run wọ̀ ìpurọ́ olóògbé ni wọ́n àwọn àlejò ọlọ́run ò ṣèjàmbá o wọ́n ní bàyàbalẹ̀ o àwọn àlejò ọlọ́run wọn ò ṣùgbọ́ wọ́n gbọ́ àwọn àlejò ọlọ́run wọ́n ti ṣe ọlọ́run pa pé àwọn àjẹdẹ́gbọ́n. ṣùgbọ́n káfílẹ̀ èèyàn tó wọ́n ọ̀gbọ̀ lóòótọ́ ṣúra a nìyẹn káwà náà ṣùkúrọ̀ àmì o káwà sàmì sí o ṣúra kéje ọgọ́ta àyà ẹ mi kà wọ́n àkọ́ náà ya ọmọ mi ò lọ́wọ́ Àdébì ọlọ́run yẹ sí lórúkọ rẹ̀ náà. Ìbáyìlá á ní àwọn ohun ìwúlá. Àdébì ìwòkù. Ọlọ́run ọmọ yẹ. Bọ́lá yá kọ́ orí ìgbòho ńlá àbádàbò nílé ilá ẹni báyìí lọ́wọ́ sọ láwọn yẹn rẹ̀ ní kí yẹn ṣe lọ́rùn ní ìmọ̀lẹ́yìn ọlọ́run ni ní Àwọn ẹgbẹ́ ni wọ́n tọrọ ní ìlú Àwọn olówó, àwọn olówó ogbó lọ. ní Àwọn àjòyè. ẹ̀rí àwọn àgbèrè torí pé màláwù ni wọ́n ẹ̀wù kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ yẹn máa wọ̀ wọ́n máa lù yẹ̀. ní ẹ bá ń sọ fún wúdù ó ní bọ̀ wúdù. wọ́n ní gbọ́ wọ́n lọ àmọ̀ fún kíkọ́ gbọ́ o. ni wọ́n bá lọ wáyà kà sí bàbá rẹ̀ wọ́n lọ rí pọ̀ ẹ̀gbọ́n ní ọ́. àti pé àwọn. àti pé ọkọ táwọn sọ ìyá rẹ̀ pé irọ́ lọ ń ọ̀la ya kọ́rù mi. àbẹ́yìn ojú ọ̀hún mẹ́ra wọ́n lè pè ní nǹkan mi wọ́n máa ń wèrè wọ́n máa ń pè ọmọ ìgbẹ̀rún nǹkan ní ṣùgbọ́n ẹgbọ́ àwọn ẹ̀wà ó ní ẹran sí ìlọ ẹgbọ́ ẹgbọ́ méjì lọ. lẹ́yìn náà ní kàkà òun wà láti ní ọ̀ṣọ́rọ̀ lò lẹ́rọ̀ gbélé ara nàbí. ó lè fẹ́ wíwú ó ní ẹkú padà sẹ́nu rí tó ń bọ̀ ó lóun àtàwọn ẹgbẹ́ tó lọ́wọ́ rán máa bí sàbáàtù àwọn ìgbọ́ Fọláàfin ní Ọ̀ṣun ló òjíṣẹ́ làwọn jẹ́ látọ̀dọ̀ lọ. Bí tá a ti lọ ni àwọn ẹ̀bùn mẹ́rin tọ́lọ́run máa ń gbé wọ àwọn òjíṣẹ́ lọ́rùn yóò sì bú ẹ̀wù mẹ́rin kò ní ọ̀rùn wọn. Ọlọ́run ọ̀rọ̀ ti àná méjì ọ̀já fẹ́ gbọ́. Àwọn wọn láì gbọ́ kedere. ọlọ́run ayé wọn jẹ́ wọn ẹgbẹ́ wọn fún àwọn wọ́n ní nípa ìtẹ̀síwájú fún ètò àti àmọ́ràn àti ìtọ́ àti ẹgbẹ́ ọlọ́run lọ́sẹ̀ èdè two thousand naira nínú àpò àkókò ẹni ló kọ̀ọ̀kọ̀ àbáṣọ ní two thousand naira àti ẹgbẹ́ bọ́ọ̀lù tó ní àgbà lọ́wọ́ ètò ìjọba àgbà àti ìgbà náà ìgbà rẹ̀. náà fẹ́rẹ̀ fẹ́rẹ̀. Lábá fún ẹ̀ ló tún fẹ́ pọ̀sí náà. Wọ́n ní ti àwọn ọ̀rọ̀ mi ń fẹ́ pọ̀sí lé. Ní akọ̀wé ṣẹ̀ríà, ẹ A ti o. A wọ́n Ẹni tó lọ náà ta ó ti fún wa ní two thousand

àwọn olóòtọ́ náà ni àwọn sọ. Ayà tí a ti dó lẹ́sìn, òun la túbọ̀ rẹ̀ yá o. Ọlọ́run ti sọ pé Mẹ̀ṣáyà ọmọ Mẹ́ríà nígbà níbi ìsá. Lọ́sọ́nìkì ọ̀dọ́ ìsọlọ́wọ́ kìí sì ìsọmọ ọlọ́wọ́. Òjìṣẹ́ kan ni tí ọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ ti lọ níṣáájú ẹ̀. Àti ààrẹ náà fẹ́ fẹ́ tó sọ òun náà di òòṣà ẹ tó ń bọ́ ẹ̀ǹkan ṣẹ̀ fún ẹ tó wọnú ilé ìsìn Ọlọ́run oṣù gbé pọ̀ ó gbomi olóòótọ́ ìyókì òun náà ìyá dára ni. Bàálẹ̀ ìyá Fúlàní Bọ̀hán. Ọlọ́run ẹ̀ ló ní àwọn méjèèjì yẹn. akwụkwọ ìjẹun ẹni tí ń jẹun àbùkù kan. Òòrùn sáyébà nípa ìdí sọ́dá wòrò ní àyà. Ọlọ́run ni a wòye bá ahụ ti ń ahụ ahụ a na ń ṣẹ́rí kò ahụ. ahụ. ọ pẹ̀lú mẹ́ẹ̀ẹ́dógún ṣé bẹ́ẹ̀ ni ahụ bẹ̀rẹ̀ nínú àrùn ká ọba fẹ́ mú àyà tó àyà tuntun ọdún yìí bí a ti dúró lẹ́sùnà náà la kọ́kà gẹ́gẹ́ bí sị bàbá Ọlọ́run sọ fún ẹ pé tààlẹ́ tó bẹ́ẹ̀ náà jọ́sìn fún lẹ́yìn ọlọ́run. Kò sí ìkankan lẹ́yìn ọlọ́run. ọlọ́run ní máa ń láyá ní ìbúlákù ìrọ̀lá àwọn ha ohun tó ṣe pé kò lè ṣe iríṣù sáfẹ́ pa bẹ́ẹ̀ ni kò sì lè ṣe nìkan àbí òkúta tẹ́ ẹ kalẹ̀ àǹfààní ìwọ ló lè ṣe àkíńsà tẹ ẹ kalẹ̀ tí wọ́n bá sọ èrè nǹkan rẹ̀ ní ìsìn ìgbà ẹgbẹ́ òkà ẹ̀ẹ́dà kálójúsì ẹ̀ẹ́sà ìgbàlẹ́sì yọ̀ọ́ ẹgbẹ́ òkà ṣé mo lè gbé rẹ̀ fún òfin náà ẹ̀wọ̀n ọlọ́mọ ìṣàlàyé o ọlọ́mi tí ò lè ti ṣùtá lọ àkísà bẹ́ẹ̀ pé bàbá yín ni tí ò lè ti ṣùtá lọ fún rẹ̀ tàbí oúnjẹ tẹ gbé sára ó lè torí pé tẹ bá fi ní ìsìn tẹ gbé parí igi tẹ sì mọ́jà tó mú tẹ ń péwú péwú péwú. mo yẹ ti sùtá lọ́wọ́ dípò pé yóò ṣe láǹfà. ọlọ́run wá ròyìn ara rẹ̀ ọlọ́run wà láàmú ọlọ́run wà láàmú wà sàmí ìwé àmì ọlọ́run lọ́ba tí ń gbọ́ o.

àwọn Yahudi àti Nàsárà àwọn ni wọ́n jẹ́ bẹ́ẹ̀. ọlọ́ni látàkù látàkù ju látàkù ju sí bíìrì fún ẹ má kọjá àlàmọ́ nípa ẹ̀sìn yín lẹ́yìn àlẹ́ àti ìṣòrí ẹ̀tọ́. Ìyá ń bẹ̀rẹ̀ wú ní sáà, àwọn bá wú òfáwọ́fà àti ìgbà. pàpẹ ẹtùgbé yíṣá ẹtùgbé kọjá agbára ẹ tí lágbára lẹ lórí ẹrù tí ò tí ò tó rù ó là lẹ́nu ti pariwo báwọn sàábà ọ ẹ òun pọ́ báwọn lábẹ́ tí wọ́n ní àmọ́

ọlọ́run ní kó da àwálẹ̀ lò àǹsáwá ìsàbí àwọn náà ó ṣìnà nílá ajé ìyá o àwọn tá a jẹ́ mùsùlùmí ká ṣọ́ra o ká ṣọ́ra ń pa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ ní ibi tí ń fi máa ṣàdúrà báyìí fọ́tò àbá rẹ̀ ni ó gbé kalẹ̀ yọ yàrá.

ńlá àti àkọ́tò pé afẹ́ ya pásítọ̀tì afẹ́ ya nǹkan ṣé àdéhì tó sọ wípé àwọn mẹ̀lẹ́kà oníkẹ̀ wà á wọnú ilé kan tí pọ́ọ̀tù wà níbẹ̀ àdéhì yẹn ò ṣe kò ṣe parẹ́ o lọ́kọ́jú ní ìmọ̀lá ìkàtúbẹ̀ ìta sí ìkẹ́lí fún ọṣùrà tó wáyé pé. e ní òṣìbù ẹ ya fọ́tò kan ẹ lè yá bóyá yìí síkúrá bóyá fún rẹ̀ kí ẹ ní gbé bàbàrà ẹ ní gbé gbogbo fọ́tò tó mẹ́nu lé ní ẹyà lọ́ka lọ́ka kó náà àmì lẹ́kọ̀ọ́ lóníkẹ́ ọ̀wọ́ àwọn ilé tí kódà bó ṣe fọ́tò ààrẹ ẹranko gan gbogbo tó bá ti gbé náà ló ọ̀pọ̀lọpọ̀ débi pé wọ́n máa ya fọ́tò ya aṣọ tí ń wọ̀ káàkiri fọ́tò ọ̀gá wọn wọ́n lè yí lẹ́rù kí ọlọ́run ní fọ́tò gan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fún kí ọlọ́run gbogbo àwọn ọ̀sẹ̀ ṣùgbọ́n àkáàgbà fẹ́ bá ọ̀sẹ̀. Ẹ̀fọ́ ò sí ìgbọ́ dáadáa ẹgbẹ́ ilé ìṣọ́. Àlẹ́ ti wá ẹ̀rọ bíi ọ̀rọ̀ láìpẹ́.

Ẹ̀rọ lọ́ta 500, ẹ̀rọ lọ́ta 1,000, àlájú ọjọ́ ìlànà ọ̀rọ̀ ẹ̀ 20,000, 20,000, orílẹ̀-èdè àlájú ọjọ́ ìlànà ọ̀rọ̀ ẹ̀ sílẹ̀ ọ̀rọ̀. Àlájú ìfọ́ká àjẹ̀lá 20,000, àlájú ìgbàmí ìmọ̀ ọ̀rọ̀ ọjọ́ 2,000, àlájú olórí ẹbí 2,000. Àìsùn ọ̀rọ̀ ọ̀rọ̀ 2,000, àpá àpá ọ̀rọ̀